tẹ́lẹ̀ bá ti yẹn pé àwọn sáà yẹn fún wa àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí yóò máa tó wá nípa àlámọ̀lẹ́ ọ̀rọ̀ ìlú wa. kíra tí àwọn sáà yẹn bọ̀ láti di ọjọ́ mélòó kan sẹ́yìn kíra náà là ń tẹ̀síwájú bẹ́ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kíra náà là ń sàlàyé títà ló parí kíra náà nígbà bá parí ẹ̀ á tó padà fún ọmọ agbárí mi tọ́lọ́ ti yẹ̀mí wálẹ̀ ó sì mú adé fún àti agbára kókó ah, wa ní ìmọ̀ ti àgbọ́yé ilé ìtawọ́ ìdìbò yẹ fún àwọn ẹlẹ́kùn rẹ̀ èyí tí ọlọ́run ọ̀tọ̀ ìta nẹ́bí ọ̀tọ̀ táwọn ẹni rí àwọn ẹni ìsáájú dáadáa tí wọ́n fi tú ọ̀rọ̀ ànẹ́bí tí wọ́n ń sọ ọlọ́mọdé oníjàde lẹ́nu wọn náà wọ́n á gbọ́ ọlọ́run ọ̀tọ̀ náà. جرى هذه المساوئ الأخلاق وأثر aláwọ̀ àtàkà wọn ní lórí àwa ìjọ sí àbẹ láwùjọ tí wọn ti wù wá múnà. a sàlàyé àwọn púpọ̀ nínú ẹ̀ agbẹ́nilé ti àrẹ̀lẹ̀ fún fẹ́ràn bọ̀ òní tí àwọn àbá ní àtàbáwò. obìnrin tí kò bá yẹ pé ẹrù ní orí lẹ́yìn ọkọ ẹ̀ tó bá ti tàbí hàn rẹ̀ táwọn tàbá wúlò náà nìyẹn. bákan náà máa wọ́n fún mi nínú bàbá olóòtú òun náà ní ilé àwọn obìnrin tó máa lo àwọn ọmọ orí tó lè máa àtúráṣẹ ọkùnrin nígbà tó bá jáde. ìwúrẹ́ náà náà ti bẹ̀ lábẹ́ tàbá olóòtú. gbangba ni máa bá àbá ìsàlàyé kódà bàbá fún pàtàkì ó dé bí ọ̀rọ̀ títọ́ bàbá fún mi náà nígbà tó kọjá bá ti ń mú lẹ́gbẹ̀ẹ́ àwọn ọkùnrin lọ́dọ̀ ọkùnrin tí èsì ẹlẹ́gbẹ̀ẹ́ gbogbo wọn lọ́jà pàpà jùlọ àwọn akẹ́kọ̀ọ́ sílẹ̀ àwọn títí nǹkan lórí àwọn àgbàlagbà ní ìdájọ́ kiri ẹni lórí nígbà tí ẹ̀kọ́ dúdú tó náà tó wá fún un mútè tí ó wá wọ ọkọ ọdún pátọ pé pé bàbá yìí náà lòun náà wọ ẹ wọ sẹ́kọ̀ọ́ náà lè ń ta ẹ̀kọ́ lásán. ọlọ́run ọ̀gá ọ̀gá ẹ̀tọ́ ọ̀gá ti àwọn kankan ní ẹgbẹ́ káwọn náà ká sí èsì láwùjọ wa nígbà tá a bá débi àwọn ewu tó wà ń bẹ̀ àwọn ọmọ rẹ pé àyà wa ti dá àwọn àti máa gba ilé yìí ebí mi mo dára àti ẹ̀tọ́ àwọn olùwọ̀ ọ̀gbọ́n àtọ́ bẹ́ẹ̀ ni ọ̀gá àwọn ni àwọn ti nà kí wọ́n lọ bẹ̀rẹ̀ pé àwọn alápàdà sẹ́yìn ọ̀rọ̀ ìṣẹ́ àdàbí fífìrì yá làbí ìtàgé sẹ́yìn sẹ́yìn ọ̀rọ̀ náà tó náà fífìrì yá ni yẹ bí five thousand yà wà náà àbátọ́ láti ṣe fífìrì pẹ̀lú owó ńlá bí five thousand yà wà fífìrì yá. kí wọ́n lọ bẹ̀rẹ̀ pé láàrin wò kò sẹ́ni lọ́ka tí ọba wò bóńdì bóńdì òun láìpẹ́ tó wá tó ń bá wọn bá wọn òun bá jẹ́ ní ìjẹ́ lọ́rùn rẹ̀ àwọn ti dá ní tó àwọn tó kọ́ lọ́rùn rẹ̀ tọ́lọ́ ní kó yí àwọn ìyàwó ti wọ́n bá ní. Bébè ló bá là ńjọ́ bá kọ́ bá kọ́ là bá wọ́n lò báyìí náà yọ̀ọ̀ kọ́ ìfowó adé kọ́ ọ̀sùn káàkiri lọ́kọ̀ọ́ ti dá èwo ló gbé lò yìí. ní ń ṣàfihàn káwọn èèyàn yìí pé yẹ èmi náà ní ìwòsàn báyìí èmi náà ń lo ìwòsàn báyìí àti kí wọ́n rí pé yẹ èmi náà rẹ̀ wà lóye rẹ̀ kódà àwọn ní àwọn ọ̀sán ló ń gba àwọn ilé àwọn tó ń gba ká lọ́wọ́ ètò ìdúmọ̀ tó ń bọ̀ tẹ̀wá tó ní ní ìwọ̀n tó ń yẹ wà lọ́wọ́ òun ní káwọn lọ́wọ́ bí ó ti àwọn tó ń tọ̀wọ́ bí ó ti bá wọn yà káwọn lọ́wọ́ Sẹ́bí ní kí náà lọ́wọ́ ẹ̀mọ́ tó títò rẹ̀ náà lọ́wọ́ ومن الأسباب التي تبعث إلى تبرج الآقنة القلبية بتلفظ الحديث بين الرجل والمرأة أري àwọn bá ní nínú àwọn òkùnfà eléyìí tí máa fagáwé yóò ṣe tàbá rújù òun náà ni àlẹ́ ápẹ́nẹ́tò kọ̀lùbíyà jàǹbá ọkà dákú ọkà tó níjà ọkà tó láàárẹ̀ láàárẹ̀ àwọn ọkọ̀ tó lépé ni ọkà tí ń sàárẹ̀ kọ́kàn yìí ọmọ sàárẹ̀ lọ́nà wo bìtàlá tó lè àdé lẹ́yìn àwọn ìṣẹ̀lẹ̀ wọn mọ́ra kó fi wípé obìnrin kó fi gbọ́dọ̀ wà kó máa gbọ́rọ̀ àwọn ọkùnrin ọlọ́kùnrin míì a sì ti máa rí fi kọ́ máa bá àwọn ọkùnrin ọlọ́kùnrin sọ̀rọ̀ yẹn ìyẹn yóò wá gbádùn ẹ̀ nínú ọkàn ìyẹn wà níbi sí kó padà máa ṣe tàbá wúlò wíwú pàtí kò bá ti tàbá wúlò yìí àwọn ọmọ ilé ló bẹ̀rẹ̀ sọ̀rọ̀ láti fi lọ́ba sọ̀rọ̀ ṣùgbọ́n pàtí lọ́wọ́ ló fi lọ́wọ́ tó lè àwọn ọmọ yóò láti pè é á ah, ẹ wo bí ẹ̀yin bá bá òun náà ló ti pé ọ̀rọ̀ tó fẹ́ máa sọ ìyẹn tẹ́lẹ̀ òun náà lòun náà níbẹ̀ sí eléyìí náà jẹ́ta nínú tó máa ń ní ìsìn bí àwọn obìnrin ó ti tàbá lóru wọ́dà àdìgá bí a nà á pé nípa ìkòrò ọ̀dìjà àdàtì fún ọgbọ̀n ọ̀hìn ma ẹ̀rí eléyìí yóò wá sọ ní kí obìnrin kọ́ máa bí ohun ẹ̀ wọ́dà àjẹsí máa ṣùkọ̀ àbí kọ́ máa lẹ ohun ẹ̀ léyìí sí ọkàn ọ̀fẹ́ máa fi tẹ̀ máa ìwé ìwé ìdásọ̀ yìí báwa bá tún sàlàyé yìí báwa náà bá tẹ̀lé àti pé kàkọ́ ọ̀rọ̀ ìgbèrè nìyẹn. tẹ̀bá ti tọ́ lóko níbi tí sọ̀rọ̀ tó ti kàkà wọn á bọ́ ọmọ ẹ̀kọ́ ni. ìgbà wo láti ní ẹ̀dá amẹ́ríkà tọ́mọ mi bá ń sọ ìkówá ẹ̀rọ ìgbà amẹ́ríkà nígbà èkó ìsìn ọlọ́ba ti dáadáa fún ọ̀kan nínú àwọn ọlọ́ba ti kẹ́ ìwà ti kẹ́ ìgbẹ́ wọn bàbá náà ti jáde láyé bàbá tó jẹ́ olùdásílẹ̀ kọ́là láyé bàbá wa dọ́kọ̀ ọlọ́ba sábà wà kẹ́wọ́ ọlọ́ba sábà wà oríjì wọn ọlọ́ba sábà wà kó ń ṣe dáadáa fún náà náà ọ̀sẹ̀ dáadáa tí bàbá náà ṣe ọ̀pẹ ní bọ́ọ̀lù àgbàjà tí ó parẹ́ wọn táwọn náà lẹ́kọ̀ọ́ fún bẹ́ẹ̀ fún ẹ̀sìn. nínú ẹ̀ náà wọ́n ní bàbá ṣe translation translation kùránì kan èyí wù gan fẹ́ lò wọ́n ní bàbá ọ̀wá bàbá kan ló àwọn. níbi eléyìí twenty five hours. àwọn ẹlẹ́rìí náà ṣẹ̀tọ́ àwọn ẹni ìlú náírà wà kàbí. àyà tó wà tọ̀rọ̀ àdá ọ̀ ọ̀rẹ́ ní báàbù ọ̀rọ̀ yii keke àyà yìí náà lọ́wọ́ àdúgbò báàbù ẹ̀. inú tó wa àzáàbù ọlọ́ni yá nípa ànábì yìí lásán nàkà àhádìmí náà nípa gbogbo ẹ̀yìn ìyàwó ànábì. bẹ́ẹ̀ náà ni ọlọ́run tó gbogbo obìnrin mùsùlùmí àti gbogbo obìnrin tóun náà bá ní tọ́lá bí ti mùsùlùmí tó bá ní ìkọjá gbogbo mùsùlùmí nìkan lásán náà náà ọlọ́run gẹ́gẹ́ bí bí nǹkan nínú àwọn obìnrin nínú àwọn obìnrin wọn ò fi títà lórí ìwòwò ara wọn wọn bá ti wòwò ara wọn lẹ yálà níbi ọ̀rọ̀ sísọ ni àbí níbi fífi ọ̀tọ̀ wọn hàn pàpà jùlọ níbi ọ̀rọ̀ sísọ ọlọ́ni ní sáfà ètò ńlá tó bá jẹ́ sípẹ̀ǹpẹ̀ ìwọ̀ ọ̀rọ̀ gbogbo obì tó nà bá níbẹ̀ ìwọ̀ ọ̀rọ̀ ńlọ kẹ́ ọlọ́tajú ọ̀rọ̀ kọ́ wò ó wàlá àtàkùnkọ́ ẹ̀ náà bèrè kọ́ wò mọ́tò má máa tọ́ ọ̀rọ̀ ara rẹ má máa tọ́ ọ̀pọ̀ níwájú àwọn ọkùnrin má máa rẹ ọkùnrin rẹ má rẹ̀ ẹ́ lẹ̀ níwájú àwọn ọkùnrin dídẹ́ lẹ́ta pàdé òní wípé ọ̀rọ̀ wípé tuntun yóò máa fi ìfẹ́ka sẹ́mi àwọn ọkùnrin wọ́n máa fọwọ́ ìwájú àwọn ọkùnrin fún wọn yẹn. ọlọ́run ní pa torí ta ní ẹ má ṣe bẹ́ẹ̀ yàtọ̀ má là tẹ̀lé ní kọ́ọ̀tì yìí mọ́rọ̀ torí báwo ọkùnrin mi bẹ àárẹ̀ ṣe ọba wa hmm? yọ̀bọ̀ wá ní tàmá àti sílé o yọ̀bọ̀ wá ní tàmá àti yìí ẹ̀ yóò fi fi nǹkan wọn fẹ́ bẹ́ẹ̀ bá ìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yẹn ló mú wa ṣe gbàgbọ́ ẹ̀ nítorí fún mi àti kọ́lẹ́kẹ́lẹ́ kọ́lẹ́kẹ́lẹ́ wọn kò gbàgbọ́ ẹ̀ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ ibi ẹjẹ ìṣòro náà wọ́n dà títì náà abẹ́ ọmọ wáyé sí náà lẹ́sìn náà. ọlọ́dún ọ̀sán náà kọ́ ọ́nà màrúwà ìdá ìṣòro ọ̀rọ̀ ẹ̀jẹ̀ kó jẹ́ ọ̀rọ̀ ọ̀nà ọ̀rọ̀ dáadáa ilé ta ló ka jùmọ̀ ọbẹ̀ rà ká ọ̀rọ̀ ọ̀nà ọ̀bẹ̀ rà ká. ẹ̀ẹ́ kẹ́kẹ́ kẹ́kẹ́ ẹ̀kọ́ láàrin ọ̀rọ̀ ẹ̀kọ́ láàrin ọ̀rọ̀ bàbá jọ ló ká rajà خصائص أخلاق الإسلامية أو خصائص الإسلام في ìwà Islam kọ́ wa wọ́n sọ bẹ́ẹ̀ pé nínú ìwà Islam ìyá Islam ní ó jẹ́ àkàdá yóò fi hàn tẹ̀síbí ìwà ìwà kan tó fi pé èyí ò ní pé ntọ́rọ̀ ẹ̀yà lè ṣe. bákan náà wọ́n ti ní pé ìwà kan tó fi ìdàgbà rọ́ọ̀tì àkọ́rí nígbà tí yàrá bá wà lórí ìṣe pọ̀. làásìyà máa ìdàgbà ara ìwádìí ìdáni kàtẹ́kìlì àṣùwẹ̀lọ bẹ ìzàníyà pápá jùlọ nígbà tí èèyàn bá ń kó máa eléyìí ìkọ́sẹ̀ yẹn títí fúnni ní fílì láàrin ara ẹni ẹ̀rì ìfọ́tò yẹn wọ́n tó ti ṣe òun àti fíìlì àwọn nǹkan kan lára wọn. Bàbá àti bàbá wà sí ẹ̀mọ́ àná tọ́wọ́ wà sí ọjọ́ ọmọ ẹ̀yà. Àwọn ènìyàn sábà wà ní àwọn àwùjọ kan. Alẹ́ parí. àmì ẹ̀rọ mi ní yunifásitì tí ó lọ láwọn ọ̀rọ̀ pé olùwà ní olùwà ní ẹ ya ya péré kọ́nà olùwà ní ya bọ́ kọ́nà àwọn ọmọ pọ́jẹ́tì lọ wọ̀lá ìwọ̀n náà wà ọwọ́ ní ọ̀nẹ́lẹ̀ báyìí kò ní wọlé pé. ìmọ̀ wá tó ń bí ìdìbò tó wà wọ̀ ìmọ̀ ọ̀pọ̀ bí mi náà ṣe kò sí kí á tó wà kọ́kọ́ wá tó wọ́n lọ́wọ́ rẹ̀ kó wá ní wọ́n sẹ́ńtà wọ́n wá ilé yìí wọ́n yìí ọmọ náà kò lè kó jẹ́ ìdánwò àti tó. tíra rẹ̀ tí òun wá nìyí turuba wà tó wí tó wọ yẹ wà burú bẹ́ẹ̀ òun náà láti wọ́n ti wọn ṣùgbọ́n tó ń wá ní oṣù tó fẹ̀ láti dúró gánà yóò máa ṣe kọ́ta bẹ̀rẹ̀ òkúta yóò àpò ọ̀gá lọ pé ẹlẹ́sìn mùsùlùmí ga ẹsẹ̀ ìfẹ́lẹ́sìn mùsùlùmí mi náà òun náà mọ̀ ẹ́ pé ibi tí ìyọ̀n máa dúró wà á rálẹ̀ aburú wà bẹ́ẹ̀ tó lọ́wọ́ wọn kékeré tó ojú tó bẹ́ẹ̀ wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ojú wò ni tó ti di eléyìí wàá yíta àmà tẹ̀kẹ́lì ìjọba àmà nígbà tí ìkọ́sẹ̀ ẹ̀kọ́jú tó bá ti ṣẹlẹ̀ mílíọ̀nù ìjọba sábà láwùjọ sáwà wọn là lásìkò ìjìbá ní ẹ̀yìn òye kùtù tó bẹ̀ wò ga eléyìí ó kéré jọjọ láwùjọ fàdà tẹ́sí ìmọ̀ àtà obìnrin ọ̀wá ní rí gbọ̀dọ̀ ọ̀dọ́ta fi tàbáwò àdínkù ká àbí àbùkù ká níbi tí yóò tàbáwò kò ní wá bọ́ kẹsẹ́mẹ̀ kò ní ìgbọ́mẹ́tẹ̀ lábùkù yìí jẹ̀mọ́ àbúrò àtàwọn yàrá tó máa ṣe jọ ọ̀sán wọn ṣe fún ìjàmbá owó ìta ọ. ẹ̀dá táwọn èèyàn bá gba ìgbà ìgbà fún ọkọ̀ fún ẹni. ọlọ́pàá ti yà ọ̀ jẹ́ wá ní sẹ́wẹ̀. àwọn ìwádìí pé ó jẹ́ mọ́tàlá tí wọ́n bá fẹ́ kọ́ ẹ̀ nígbà tí wọ́n lọ wọ́n kọ́ pé pé wọ́n kọ́ ọ̀rọ̀ pé kọ́ lọ lè mọ ewu tó àmẹ́. wọ́n ti tó kàtà wà ní yunifásitì kan tẹwàá ti ṣe kájà lẹ́yìn ìgbà táwa lọ́wọ́ gẹ́gẹ́ bí àyùmọ̀ kan bàbá ẹ̀kọ́ làtí ọ̀tà náà láti jama ilé ini ti fi wọn pé wà ní ọ̀rọ̀ tó lè yìí ọ̀rọ̀ kànáàbì òun náà bá tuntun wá sí báwọn èèyàn ìlànà kànáàbì òun náà bá tuntun wá sí báwọn èèyàn jama wò làwọn ọ̀rẹ́ Ilana mọ́lẹ́ lẹ́nu jama bá wọn kàlá lóko náà òfin ti tó bí agbára àgbà àti àgbà àti bàbá àti ìbọ̀lẹ́ غير الخطائين ها توابون أنا بسم الله عليه وسلم أنا بسم الله عليه وسلم ṣùgbọ́n èyí tó lórí ìtura láti ṣe òun náà lẹ sí wọ́n bá ti sọ fún ọ ṣe tó ti gbà ṣe ẹ̀ tó ti tuba fọlọ́ lọ sí wàá ṣe ẹ̀ ẹ̀ tó lórí ìtura rule and regulation obey freedom to water clear lórí bá a ti máa ń ṣe wá àti máa yẹ máa ṣe àwọn èèyàn padà wàyí àwọn náà ní àtẹnìyé ìròlè fèlè fèlè yẹn òun náà ní ká yí èèyàn padà pẹ̀lú káwá tó ṣe ìkànnà pẹ̀lú wọn wa. fàyínà àwọn ọ̀tà ti tọ́ à tọ́wọ́ alágbára tó wọ́n yí padà káàdà bẹ̀lẹ̀ sáà kò ti dákẹ́ wọ́n kọ́ lórí a àkàdúrà ti wà kò sí túbọ̀ kò sí kápá lé iṣẹ́ wa tó káwọn èrò yẹn kẹwàá jẹ àwọn ìpara ti di para ṣùgbọ́n ọmọ tèmi ti bá bí ẹnu mi kọ́ agbára mi láyé nǹkan tí wọ́n máa ní mo fẹ́ tí mo kọ́ lọ́wọ́ fẹ́ òun ní pa aláṣẹ kó tè gbogbo ti bá sì ní lágbára òun wọlé fún kọ̀ọ̀kú ẹ̀ lórí tó tẹ́kẹ́lẹ́ lórí tó lè yà alágbára lórí àwọn ilé ìwé gbogbo àti wọn fi lábẹ́ ìkápá wa alágbára lórí ìlú ọ̀pọ̀lọpọ̀ wa nípa wọn wá tó eléyìí lọ́pọ̀lọpọ̀ ẹlòmí ọmọ òfin kọjá owó agbára ìmúdúgbòde gbogbo àgbélẹ̀ ìtàkùn lọ́wọ́ wọ́n ti rẹ̀ fún rẹ̀ yóò ti rẹ̀ fún rẹ̀ fún rẹ̀ lójú náà wọ́n kò fún lójú rẹ̀ lójú rẹ̀. èyàn ló bẹ́ẹ̀ bá pé inú òyòwò mi pàtó ọ̀pọ̀ wọn náà bá bá lórí ẹ̀ kíni pẹ̀lú owó tí káwọn èèyàn wà pé òun sọ ọ́.

ní ìbámu sí ní àwọn àbá àtàlàyé lọ bí ẹ bá wà láàyè tí ó yẹ kí ọmọ rọ bàbá náà lè lẹ́bi tí wà lágbára ti sọ̀rọ̀ bàbá bàbá yẹ ká máa rí lọ àti ẹgbẹ́ tí wọ́n ti yọ ọ̀dà wọn yẹ ká máa rí bẹ́ẹ̀.